tó bá tẹ tó bá tẹ̀lé nínú àná bí ọ̀rọ̀ mi wà fún ọ. tó bá tẹ bá tẹ̀lé nínú àná ó tẹ̀lé nínú ọ̀rọ̀ ìjọba ó tẹ̀lé nínú àná bí ó tẹ̀lé nínú ẹ̀sẹ̀ nípa ìjọba ó tẹ̀lé nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ó tẹ̀lé nínú ọ̀rọ̀ ó wà ní pé pé ọ̀gá ọ̀gá ti pé òun náà dá sí ìwà ìṣòro àti àjẹwò ìṣòro tó ń fẹ́ ìwòsàn ọ̀pá láti ẹ̀.

lórí rẹ̀ ipò kó wọn bá fẹ́ dáhẹ́ ní ọkàn wọn. méjèèjì náà lọ́wọ́ bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ pàtó kí ẹ bá ti tẹ̀lé tọ́lọ́mù ìyẹn gbọ́dọ̀ tó máa ń jẹun náà bí ẹ bá ti bọ́ọ̀rọ̀ sáà lẹ́nu lẹ́nu ọgbọ̀dọ̀ tó máa ń jẹun àmọ́ tó lè ara rẹ̀ pé èmi tí mo ṣe wà yìí o máa jọ máa jẹun náà gbọdọ̀ sí yẹn àwọn olè jẹnẹráìsì kan ẹ pé gbogbo ẹ tó bá ṣe tó òun ṣe yá ní òun tọ́lọ́mù bá ṣe pé yóò ṣe yẹn ló wà nìkan ọgbọdọ̀ pé kí ó rinlẹ̀ bẹ́ẹ̀ ni ọkàn wọn. àmọ́ kó wá tọ́ka rẹ̀ spẹ́ṣà abẹ́nìkan spẹ́ṣà eléyìí kò sí nínú tí mùsùlùmí àdùsùn náà máa ṣe orí ló kò sí ẹ̀ tó ní kẹ́ tọ́ka pé eléyìí pàtó àlẹ́ torí pé àgbọ̀yọ̀ ọ̀gbà tẹ̀ tiẹ̀ àgbọ̀yọ̀ ọ̀gbà tẹ̀lé gbogbo wa rawọ́ ra sẹ̀lẹ̀ kọ́lọ̀ tẹ̀lé mi kọ́gbà náà ló jẹ́ pé nínú gbàgbọ́ wa ni pé a máa fẹ́ láàrin ìró kàfẹ́ á jẹni rẹ̀ á wà lẹ́yìn náà àti ìró kàfẹ́ àti ìbẹ̀rù pé kọ́lọ̀ náà fi ìyàjẹ́ wa ní ìlànà ìrora àti ìmọ̀ ìtọ́jú àti ìṣẹ́ wa. So yes a ti mọ̀ pé àmàlà ti pé ọlọ́run gba ká àwọn wá sí dáadáa o a lè mọ̀ fá sí dáadáa sọ sáà wá pé ọlọ́run gba ti lọ pásínálì kò sẹ́ni tó mọ̀ ẹ̀ àmọ́ àrídájú bẹ̀ pé tí gbogbo èèyàn bá sí bọ́ọ̀lù ọ̀sẹ̀ ni wọ́n ṣe pé àwọn kan lẹ́nu ọdún lè dé. sọ wà pé ẹni tó bá yẹ sáàmù lóṣù tó ṣe dc e, tó ṣe dáadáa kò sáà àrídájú gbogbo àwọn tó ṣe dáadáa ẹ̀fọ́ àwọn kan lè àwọn abáàsì sáàdìdájú àmọ́ mà pé ikú àwọn tó bá ti dáadáa ọ̀dọ̀ ọ̀rọ̀ wọn ó sì dé wọn pa àìdájú lọ pé àmọ́ wọn bá sáàdì ọ̀dájú pé àwọn òfin wọn dáa wọn gbọdọ̀ wọn gbọdọ̀ bí tọ́ ọ̀pọ̀ máa kì í láti bó sí ibò nígbà tó ti dá àwọn gbọdọ̀ ní pẹ́ẹ́lìtì ní ó yọ ọmọ tó ẹ lẹ́ka lọ pé ọlọ́ kò sí ìlànà àbẹ́ pé ẹni ò àkóso ọlọ́ kò ó súnmọ́ kó ilẹ̀ àwọn olè sọ sí jẹ́nẹ́rà tí ò ní pọ́ńtẹ̀ tí ò ní pọ́ńtẹ̀ kankan ló lè sọ yẹn wò pé láàbílẹ̀ láti kọ́kọ́ ọmọ àdínà náà lọ àgbọ̀ sọ bẹ́ẹ̀ àdáni ló lè sọ yẹn wò pé àdínà náà lọ. a ní sísé ọmọ àdínà náà wọ́n bá ìsẹ́ ọmọ àdínà àyíká tọ́lọ̀ sọ pé ó wọ àlùjáná ṣòro ní ọjọ́ àlẹ́bíta máa ń yin ara wa ká mọ̀ sọ pé mo rò pé báyìí lórí ẹ̀gbọ́ ọbẹ̀ yìí lápájá ní sì parada pé ẹni rè ọ̀sọ́gbẹ́ rè ló gbé ẹni tó pé yẹn ìwà rẹ̀ sì da ẹni tó pa abalẹ̀ ní ẹni títẹ̀lé sọ́nà ọ̀wá ni pé mò ń rò pé bẹ́ẹ̀ ló ṣe yìí fóònù fúnra rẹ̀ ó ti yé lùsì nítorí pé ààrùn pọ̀ yẹn ká mọ́ ọlọ́run ká lè ṣe ló lè pọ̀ yẹn mọ́ ó fún ọ̀rọ̀ rẹ̀ mo rò pé wọ́n lọ kà á. Sọ́wọ́n ẹ̀ wíìlì wípé ìwọ̀n wíìlì bá ẹgbẹ́ iṣẹ́ àbí tó wà We ní ipò wọ́n ti wọ́n gbé ní bá a ṣe ní ìjọsìn náà ìyẹn ní àwa sùúrù yẹn àmọ́ tàwa sùúrù yẹn à ń ṣe pẹ̀lú ìjọsìn ni ẹni tí ń kí òun ti ń gbà wẹ̀ títẹ̀ ní tọ́lọ̀ wọn títẹ̀ nípa mẹ́rin ni kò ṣe ìgbé sàṣẹ nípa àwọn kan ẹ̀ṣẹ̀ ní ìgbé sàṣẹ lọ sí ìwé kọ́lọ̀ wọn àti kó tó kàn wọ àìjáná kòkó kílẹ̀ so àmọ́ àbẹ̀rẹ̀ tó ní àtẹ̀rántí ìjọsìn ni kó o lè lọ́wọ́ àlejò náà ti fọmọ́ àṣàǹṣẹ́ tọ́lọ̀ kó lásìkò sí tọ́lọ̀ bá ti ṣe kó o lè lọ́wọ́ àlejò náà tó ti yé lùsì tó bí àlè sí ẹni tó ń lórí tí wọ́n ti ń ṣe ìlànà wọ́n kọ́ nínú ọmọ olùkú yìí wọ́n ta sí ní etí gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ ní wọ́n ní kí lọ́fẹ́ ṣe bí ọmọ bẹ́ẹ̀ lọ́mọ ni kò ní sí òkú sẹ́ni tí ó kì í tí ò láwùjọ bẹ́ẹ̀ láàrin wa yìí. Àwọn yóò máa bẹ lọ́wọ́ wa ni. Ìjọba tó ń kọrin jù ní ìyàrá ń gbọ́ yóò máa kó sí ìyẹn létí yóò sì máa wọlé tí yóò sì máa dúró mẹ́. Fọ́nà àwọn máa ń tún sí. Òtì fọ́nà àwọn ọlọ́pàá tó bìí láti nígbà mi kò sẹ́ni táwọn èèyàn ti sọ̀rọ̀ tó bìí láti nígbà mi àwọn sàbẹ̀bẹ̀ náà máa fọ́nà ọdún ó sì máa wọ kí èyí bá ṣòro ìbú yẹn lọ bá bẹ́ẹ̀ wá ti ní èyí ò dáhùn pé yẹn fẹ́ ṣe é èyí ò sì máa gbọ́ kà sí ọkàn ọkà lè ṣe pé tọ́kùn yẹn káàmù náà lọ́nà tí èyí ò lérò àbóṣèṣì jáde lẹ́nu yẹn àbóṣèṣì wà nínú ẹ̀mí yẹn sọ̀rọ̀ lọ́rùn ní mú yẹn sí wáyé ìdáre lẹ́nu yẹn bá dá padà èyí ò sásà ọ̀dúnlá yẹn àìlọ́rùn mú yẹn sórí ìtàn ní ṣàfihàn ẹ̀sán lóye. 有八人。 ọ̀nà ọ̀tá ọ̀la àwọn tí ìwà ní tó dá o láti lọ pé o lọ gbé rẹ mi lè lọ sí pé à ní ọlọ́kùnrin ọ̀dọ́ ọ̀gbọ̀ tó ti yẹ́dí bíi ọ̀rọ̀ síbẹ̀ ọ̀dọ́ ọ̀gbọ̀ rẹ̀ tó ti yé òun náà wà lọ́kọ̀ rẹ̀ kò sí náà torí pé kó jẹ́ ní ṣáìtì ọ̀pọ̀ àgbọ̀n bẹ̀rẹ̀ náà àwọn tó bá ti lọ sínú kò lè lẹ́kìn. ẹ̀sùn àwọn olóògùn náà máa ń yára wọn jù kódà wọn náà wà ní ọkọ̀ orí orí ikú yìí wọ́n tẹ̀lé máa dẹ̀ wò nínú ilé nínú lọ àmọ́ ní inú ìta nígbè àgbàdé àwọn táwọn táwọn ẹgbẹ́ àdúgbò lọ́wọ́ àrùjẹjẹ yìí náà tó ń pẹ́ pa wá nínú ti gbé bá a ṣe kọ́rọ̀ ńlá ti ní àṣìgbàgbà pé ìyá táwọn láti bẹ̀rẹ̀ ìjọ àwọn láti bá ní àyà tí wọ́n jẹ èsè bí ọ̀. wọ́n ń jẹ tayé ọjọ́ yẹn làbí ámọ̀ lò wọn ò bá gbáyé o kò tilẹ̀ wọ́n ń dára ní wọn tún dá níta. àwọn olóyè tí wọ́n bá gbáyé wọ́n fi ìdáná tí wọ́n nínú kọ̀ kò sí ní ọ̀dáńtà. ẹni pé ìdáńtà ọmọ ológo àwọn táńtà tí wọ́n sábò lórí tèmi ni pé tí ọba ya owó lọ́wọ́ wá ṣe business wá ṣe business ẹ̀ wá méjì trọ́pù àtọ́ ṣe dáhùn yẹn padà wá wí pé a mo méjì trọ́pù tí ó lè fún ẹ̀yẹ lára tọ́jú yẹn pé ìgbà ìlú owó ẹ̀ tó mo yá ṣe business ẹ̀ méjì trọ́pù tí ó lè fún ọmọ àjẹ́ ìgbà. olùsílẹ̀ kò jẹ́ fún ìfà dáadáa ló ṣe nítorí òbí ní lọ́jọ́ ìfà ni pé òun àtẹnìyàn ní promise síwájú tẹ́lẹ̀ ẹni yẹn ló sì láàrin ẹni tó sì fún yà lọ́wọ́ náà rẹ̀ lọ́la ní pé wọ́n máa fún mi tó wá fi ṣe business tí ọba ti sí yẹn ọba ìyá wọn lè bá lọ lọ́wọ́ ẹ̀ wọ́n á fẹ́ dá padà wọ́n á fi dá one point one million padà fún ó pè é rẹ̀ nìyẹn kò ṣe dáadáa ọgbẹ́ sọ. òjísọ náà náà ṣe lọ́jọ́ wọ́n fẹ́ràn ní ìgbésí ayé. ọ̀yá ra kómi lọ́wọ́ ẹ̀ nìkan níjọ́ kan bóyá wọn pa ìyá ní àwọn sáwọ́sà yá. so wọ́n fẹ́ dára àfihàn yẹn padà màtẹ́yìn yẹn wọ́n fẹ́ yẹn ní àbúrò ọ̀kẹ́ wọ́n wá sí òjísọ ọlọ́run náà òbí ọba dé àwọn ẹgbẹ́ àfúnṣì ọlọ́dún yẹn ọdún yẹn tọ́wá tánàbí yá lọ́wọ́ rẹ̀ bàbá mi kó wọn lọ́wọ́ rẹ̀ fún mi tí wọ́n kó wá náà rà fún mi táwọn èèyàn fi ṣe zakat tó ti yé gbogbo àwọn àfúnṣì tí wọ́n kó wá ìwọ́n wo ìtọ́jú orí rẹ̀ ṣe déédéé èyí tẹ́ nìyẹn kò rí níbẹ̀. àmẹ́lùmọ́ ni wá ju ọjọ́ orí tiẹ̀ náà lọ ẹkún òṣìṣẹ́ ìnà ìnà àkàràmọ̀kù àwọn ìnà àsánàkù ẹ́ arọ́nàtà mi sì yẹ tọ́ ìnà àkàràmọ̀kù àsánàkù kọ̀dọ̀ à so ìgbára ti dúná sàbẹ̀sẹ̀ ti wá ẹni tó dáa jù nínú yín òun lẹni tó ṣe pé ọ dáa nígbà tó fẹ́ san gbèsè ọ wá gbèsè lọ́nà tó fi dáa jù wọ́n ti yẹ so ẹni tó dáa jù nínú yín tọ́jà ní àkọlé òun lẹni tó ṣe pé ìgbà tó ń jẹ gbèsè ìgbà tó wá fẹ́ dáa padà wá dáa padà lọ́nà tó fi lọ́nà tó dáa jù sẹ́wọ̀n káàkiri ló ti sọ pé wọ́n wọ́n yẹ wọ́n ìgbà wọ́n sì máa gbowó èlé bákan àyẹ̀wò sọ àwọn àlọ́ fẹ́ ṣe ọ̀ṣàlàyé tó ti ṣe pé kìí ṣe pa aláàbíyèsí pẹ̀lú arákùnrin àmọ́ ìlú ni wọ́n wípé kí n ṣe ara sí. tó lè bàbá yàwó náà lọ́wọ́ àbílẹ̀ pé kí èsì láàyè òun náà ní kí èsì pẹ̀ fún ọ. ó ti yé kò sí àbúrò nínú ẹni ní ẹni ṣe dáadáa ni àwọn ẹni tẹ̀sí nínú ẹ̀tọ́ dáa jù ní ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ kó náà kó ṣe ní àtúnyẹ̀wò. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àdá níbẹ̀ yẹn láti ẹni ní ilé kò ní kú tọ́ba tọ́ba lẹ̀ kú ní tọ́ba bomú ẹ̀ yóò tó yọ ọjọ́ mi o ti ilé tó tó yóò wọlé bá fún mi àwọn ọ̀nà yóò fún ara rẹ̀ ọ̀yà láti rí láti yọ ọjọ́ kájọ wájú pé àwọn ọmọ akúrú dé pé tọ́ba ti ẹ̀jẹ̀ kò sí káwọn ní káàkó ọ̀gbọ́ra àwọn ti gbọ́ra kò ti gbọ́ra ó ti sísà tọ́ba arajà kò ní sanwó mọ́ tọ́ba yẹ wọ́n lọ́wọ́ rẹ̀ ó dà lè fẹ́ràn náà wàláì ọ̀pọ̀ láàrin àwọn ìfẹ́ ẹ̀ sábà ráyé nínú nǹkan tí èyí ní ìhòòrí ìfẹ́ inú sàárè gbèsè jẹ́ kanú rẹ̀ sọ gbèsè jẹ́ kanú rẹ̀ tí o ní ìhòòrí ìfẹ́ sàárè. ilé ẹ̀kọ́ dáa fún ẹni tí ó yá owó tó dáa pa àwọn tó wá sàárè kọ ẹ̀fẹ́ yẹn láì sọ ẹ̀yìn wíìlì láì wíìlì kọ́lọ́kù sí àtúnyẹ̀wẹ̀ kọ́lọ́kù tààlà náà. ìjọba ń lọ ọ̀sẹ̀ wa. olùdíje kókó sí ìwọ̀n oṣù wa ní yàtọ̀ lọ́wọ́ ìdílẹ́sì àjọ àjọ sọ ni pé ọ̀rọ̀ gbólóhùn yá mi ló kó owó wá ká fi ṣe bísíǹnẹ́sì a bá rèrè nínú ẹ̀ àjọ pin wọ́n jọ sọ fún wọn yẹn. ṣèṣe àwọn ọ̀dọ́ àwọn oníṣẹ́sì lọ́wọ́ yá ẹ̀ka lọ́wọ́ ọ̀dọ́ lọ́dún sí. wọ́n bá sì kéré tó ọ̀dọ́ ta àlè wọ́n jọ fún yẹn wọ́n jọ fún lẹ́yìn àgbẹ̀mẹ́ntì wọn. wọ́n bá sì ti lọ sí fàyàwọ́ náà tí àwọn pásọ̀n bá lè lé lọ́ba sísì gbogbo ẹ̀ lọ́ra so lọ́ba àgbà ẹni lọ́ba àgbà wà ní àkọ́tà àwọn ọkùnrin wọ́n sì máa gbá wà láti owó lọ sọ́wọ́ nísìnyí ló padà oríkè bísínẹ́sì lọ́dún kí ẹ lọ sí i. àìdá akéde ẹni bísínẹ́sì kọ́ kọ́ kọ́ jẹ́yà àdúgbò lùsì náà. ìwé wa kó wọn náà ẹ̀jọ̀ pin náà ni ọ̀rọ̀ sì ni kó ṣe wàhálà lọ́kọ́ owó rọ̀ ẹ̀jọ̀ pin yìí náà kò pé orí ẹ̀ bá ti ní kọ́ yá ayé ìṣẹ̀kúsọ̀ ní ìwọ̀sọ̀rẹ́ kó wọn á fi ṣe bísínẹ́sì yóò ti mọ tọ́wọ́ àlàbẹ̀ bísínẹ́sì yìí tí ọ̀bá wá yẹ lóye tó wà bẹ́ẹ̀ lélẹ́yìí o tí ọlọ́pàá ní pé kí orí bá mi o àjọ àkọ́lọ́ náà mi o kò sí kò sí kọ́ àkúnya pé ọ̀ sọ́wọ́ mi àjà ní ìlú sanwó ọmọ kò sọ àwọn ọmọ. oníbẹ̀rẹ̀ ní kẹ̀kẹ́ kí ṣàlàyé nípa bí a ti ṣe ìṣúná ọmọ lè tó bá ṣẹlẹ̀ sáàmù tẹ́ bá sọ̀rọ̀ àwọn alálẹ̀ tí àwọn ọmọ ń ṣe nínú ẹ̀. ìyẹn bóyá àwọn ọ̀dọ́ àwọn tó lè gbé sọ àtúntò wa tó wọ́n ń tọ́ mi. àwọn ènìyàn bá sọ pé anábì ní apẹ̀rẹ̀ tó bá lọ sọ ó sì ní apárí fún ó sì ní aṣọ lóko lọ́jọ́ kejì ló dá sí gbogbo nǹkan yìí a ṣe ìsọlọ́pọ̀ bíbọ̀ ọjọ́ kejì àmọ́ kápá pé ká kápá fún ọjọ́ kejì káyà sẹ́yìn kápá oyè ní ọjọ́ kejì. tọ́ àkejì náà bó ti wá ṣe òun ànábì ọ̀sọ́ bó ti ṣe kí bó ti ṣe ànábì ọ̀sọ́ tí kò máa dá ajẹ́ ni ànábì ọ̀sọ́ tí kò máa ní ànábì ọ̀sọ́ tí kò gbé ní ànábì ọ̀sọ́ ṣètò ọba tó sì ní àlẹ́bí ọ̀sọ́. ẹ̀rí dàgbà tó rí ti àìsàn sọ pé tó ti àmì gbòòrò rà á bẹ̀rẹ̀ yẹn ní báṣíbáṣí àìsàn lọ́sọ táwa gé báṣíbáṣí kọ́ tá a gé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí là á ṣe. sáádà náà ni àtúnọ̀jẹ́ máa ń jẹ ẹran ni á jẹ ẹni kò sí wọn ìtọ́lọ́wọ́ adájẹ àlẹ́bí ọ̀sọ́ tí ọba ní kí wọ́n máa dájẹ ni á bí ìtọ́jú olórí kálukú tí o bá ní yọ ha ni a bẹ ìwé ẹ̀rí wo ni ká ha tọ́wọ́ ní àwọn afá sọ pé ẹ ká bí ẹ ẹ bá ṣe máa ń ṣe níbi tá a ti máa ń ṣe léyà ká ṣe é bẹ́ẹ̀ ẹ̀rí wo ni a ṣe é bẹ́ẹ̀ ebi ti léyà nìyẹn o ti yẹ ti léyà nù alẹ́ mi ká ẹgbẹ́ lẹ́yìn ọ̀ṣọ́ tọ́wọ́ wá ní ẹgbẹ́ adá ń ni a bẹ ìwé ẹ̀rí wo ni adá ń ṣe wọ́n wá ní sọ́ọ́ nípa pé ábìlẹ̀ pẹ̀lú òun ní abì tó pẹ̀lú ẹ̀ láti àwọn ní ẹ̀rí táwọn bí káàbà tó wá rẹ̀ ẹ̀jẹ̀ sórí ṣẹ̀yà àdáfẹ́lẹ́ irú bẹ́ẹ̀ ṣe láti rìn. anẹ́tẹ̀ tí ó yọ akó ṣẹ̀yà àdáfẹ́lẹ́ rẹ̀ láti lè tó béèrè fún ọ á sì rí ọba ṣe gbà tí ó sì ń takò ṣẹ̀yà. ó ti yẹn ti tó lóyún torí ọlọ́run dákẹ́lẹ́ rẹ̀ láhàmẹ́tàn Rahmatan allah kẹlẹ̀ láti tẹ̀lé láti tó jẹ́ láàmù òní. ìpìlẹ̀ rẹ̀ sì ní kájẹran kájẹran súnlẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ṣe kí ni kì í sẹ́sìn kájẹ káàsì yẹn nípa kì í sẹ́sìn. ọlọ́run ẹran súnlẹ̀ lọ́dọ̀ yẹn kí ni òun rẹ̀ sí. àmọ́ kọ́ ọjẹ́ kó fún yẹn ìpìlẹ̀ rẹ̀ ṣe kí ni àbúrò wa bẹ̀rẹ̀ tó ní kí wọ́n á wò pé ọ̀nà kan lè fi ṣe pẹ̀lú àníyàn tó dáa tó jẹ́ kó wúlò. mo ti tó burú bẹ́ẹ̀ àníyàn mo rò pé báyìí torí ẹ̀ ń pẹ́ ẹni tó bá ní ká máa jẹ́ ni kò sí tó burú mẹ́ kọ́sà máa kò lé ní pé máa dáa jẹ lábẹ́ ẹ̀ ní. ẹni wọ́n lè rí pé ẹ á bá òyìnbó tútù ní kò sí tó burú mẹ́ kọ́sà máa kò lé ní pé ẹni tó tútù ní ká máa ha. ẹni wọ́n lè sọ pé ẹ sì kẹ́ ẹ bá òyìnbó kẹ́ ẹ máa fún ẹni kọ́ máa kó lọ jẹ́ kò sí máa kò lé wọ́n wá lè kọ́ mọ́tò lórí ẹ̀ so gbogbo ìjọba wọlé kó ṣe sáà fẹ́ràn wọ́n wá wọ́n tó lè ní àlàáfíà so lábẹ́ ẹ̀ náà ní kíkà lè ṣe wá sí ní orí ta táwọn èèyàn jọ. a ìyẹn náà ní kò sí ẹ̀rí kankan lórí pa àlè sí wá sí àbí àlè sí. ìké ààfin wọ́n sọ́dọ̀ tó kẹ́rin kan wọ́n lọ sọ́dọ̀ tó bá ti fáwọn èèyàn tó wọ́n yẹ ẹran wọ́n gbọ́dọ̀ sí wá sí ábìrì ní pé mo lọ sí wáṣà. tó bá ti pàwọn èèyàn jọ wọ́n gbọ́dọ̀ sí wáṣà ń bẹ̀ ní ábìrì ní pé mo lọ sí wáṣà. ó ti yé ó lè lẹ́fẹ́ àṣìlẹ́ ìfún yẹn lè kó yẹn jọ èyí táwọn sọ̀rọ̀ àbá ṣe pẹ̀lú tábì àtàkùn mọ̀háwí ọmọ àkórà ó sì fi ó pa àwọn sọ̀rọ̀ àbá jọ ó mú wá jẹ ẹran ọmọ àwọn wọ́n lè tọrọ àbá bẹ́ẹ̀ ètò wa súnmọ́ ní bóòlù ní kó sì wá sí. Bọ́lá àwọn sọ̀rọ̀ àlọ́ ìfẹ́ sábà tó wọlé. Wọ́n ti jẹ́ ọtọ́ ní ìdẹ́tọ́ àbí àwọn ìdí wọn sá ọ̀rọ̀ ilé nínú ilé nínú adágún ní pọ́ọ̀lù náà parí. Ó di ọ̀rọ̀ ní ẹ̀tọ́ à. Wọ́n ti jẹ́ so wọn lọ́dọ̀ wà ní ìgbà tó àtiwá wúlò wọn ní kíni màá sì wá àtiwá wá ìpìlẹ̀ ní káwá ní mọ́tò àwọn àdáwà sílẹ̀ fún àwọn èèyàn àwọn àkọ́sà kíni ìfẹ́ wọ́n ti sọ lọ́dọ̀ tó àdéhùn pé ìkọ́kọ́ sẹlẹ̀ wọ́n á ní kó sí àwọn èèyàn létí èyí wọ́n náà ti kọ́ wọn síbi tí wọ́n àmọ́ ẹ̀ka sẹlẹ̀ bí ẹ̀ka sẹlẹ̀ mọ́tò wọ́n á ní kó sí àwọn ọ̀dàdé ìyìnbá àti ìgbé ìrọ̀ máa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn ni? kàn tó wà wọ́n ó ní ìdílé ẹ̀ sí wáàsì olùdarí náà ní kó tó ní mọ́tò náà olùdarí náà ní olùdarí náà lọ́wọ́ àwọn ọmọ ìgbà àti ẹ̀sọ́ ẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ máa ọlọ́mọ ìgbà yìí lọ́wọ́ ìgbà yìí alẹ́nàbọ̀ ọ̀sẹ̀ mídíà but ìdánàbọ̀ ọ̀sẹ̀ mídíà ni pé wọ́n fi lẹ́lẹ́lẹ́lẹ́ káma sí wáàsì nínú wọn máa tó alọ̀ sí mídíà. mo rò pé oyè báyìí so olú àwọn mídíà tí wọ́n ṣe wẹ́ àtàwọn àwọn mídíà táwọn àbóyè mídíà ló kù ó ti yẹ òtò sì fẹ́ tí bẹ́ẹ̀rẹ̀ yìí ọ̀fẹ́ ẹ̀lẹ́ mídíà àbáwọn àbọ̀ ọdún súnmọ́ òun ló fi gbé lọ́wọ́ àwọn fún súnmọ́ kan ṣe mídíà lágbègbè yẹn so kì í sàwọn àbóyè mídíà yẹn ẹ̀lẹ́ àwọn mídíà yẹn kálukú ọ̀la tí wọ́n mídíà tí wọ́n ṣe ọlọ́ Gracias.

náà ìpapọ̀ lábẹ́rẹ́ náà àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀kúwà ẹ̀sẹ̀ tí a lè lọ sí obìnrin àwọn obìnrin tó ọba sáré méje ló ti ṣe lára ẹ wọ̀ fún ẹ̀rọ àkíkọ̀ jẹ́ o ọjọ́ méje ló ti ṣe lára ṣé pé èèyàn máa fi gbọ́ ọrùn rẹ̀ lẹ́nu àbí ọmọ bí yàtọ̀. Ah, ẹni tó tí wọn bá pa náà tó ọkùnrin àti ìyá nìkan tó bá dàgbà kò sẹ́ni tó sọ àmọ́ tó bá pa ìsàbùrù pọ̀ mẹ́rin àmọ́ bàbá rẹ lọ́rùn pé iná ẹsẹ̀ wọ̀ lọ́wọ́ ìlànà aláàbọ̀n lọ́rùn. amọ́tọ́ bá pa á ọ̀sẹ̀ tó gbé àmọ́ sọ fún apẹ́ àníbi ìjọba ìsọ yẹn àbúrò òròpé ìdílé kò sẹ́yìn tó lára fíà wọ́n sì láti ní ẹ̀rọ tiẹ̀ àníyàn lára fíà tó di wáyé. ìrẹ̀lẹ́ tó bá dẹ̀ wá pa á náà nìkan sọ lè jẹ́ mẹ́kọ̀ọ́ lè tó kà kó. náà. lọ sínú wọ́n ti wájú wàhálà tó ṣe wọ́n lájú tó wájú rẹ̀ sí bí àwọn afá wájú òkú kalẹ̀ tó máa máa sọ̀rọ̀ tó kálí bá máa sọ̀rọ̀ yìí. wọ́n ní ká bá wá pa àwọn èèyàn wá ìjọba àtọ̀rọ̀ àgbà ó kò sí tó burú bẹ̀ bàbá àtàrà àbáríkà kò sí tó burú bẹ̀ àmọ́ kò túmọ̀ sí bọ́wọ́ ayé ọ̀gá kó àbáríkà àbúwà àbúwà ó lè tọ́ àdúrà fọ́nà tó láti àbáríkà mo tọ́ra fọ́nà tó sórí tó burú irú ẹ̀ ní àwọn sàádà yẹn sí kò sí yé lùsì ẹ̀kọ́ á tẹ̀lé ìgbé ọkọ̀ wá sí lọ tẹ́tẹ́ wa kọ́ ìrìnmẹ́wàá yára mọ̀ tọrọ kí ló dé so ìyẹn kan ìrẹ́lì mẹ́ta ọ̀tẹ̀ ẹ̀kọ́ pọ̀ jù ni wọ́n tọrọ sí pé ó di yára. níbi àwùjọ àti pé pàdé kó pàdé máa dúró kalẹ̀ lórí pé nípa àgbà. àní kò sí ìyẹn kò sí tọ́jú ẹ̀yìn máa wo àdúrà kan lọ́wọ́ kí ní kò sí tọ́jú òkúra àgbẹ̀ bàbá àwọn ẹ̀sìn ló lọ́tọ̀ lórí ẹ̀yà máa wo kalẹ̀ ẹ̀ máa kó àníyàn yẹn lé sábà ní gbàdúrà yẹn ọlọ́run yóò gbà àmọ́ olè bàbá wọ́n ní sábà jẹun àkíkọ̀ wọ́n láwọn ìjọba sọ pé àwọn ìlú ìlera àkíkọ̀ ọlọ́jọ́ ọjọ́ kan ẹ̀yẹ ọjọ́ mélòó kan lóbi sí ara rẹ̀. ẹ jẹ́ kí ìlera àkíkọ̀ jẹ ní ọdún. ẹ jẹ́ kí ìlera àkíkọ̀ jẹ ó ní ẹni sí ara mi nìyẹn wípé ẹ jẹ́ kí ìlera àkíkọ̀ jẹ wọ́n ló ní iye bí ọdún sí ara mi wọ́n ní sẹ́yìn wà fún ọgbọ́ rí bá a ti ń bọ́ lánàá ní òrìṣì òògùn ọjọ́ rí torí ẹ̀ èyí tó súnmọ́ ni pé ọmọ lára àfíà èyí tó súnmọ́ ni pé kọ́mọ̀ ti gbìn ọmọ lára àfíà so ọ̀rọ̀ táwa ẹ̀ ti rí pé àárín ẹ̀rí fún àbá àgbọ̀ síwájú ìyàgbọ́ sọ láti máa sọ èrò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà káàkiri ní nǹkan fún ṣèyí tó súnmọ́ ni pé kọ́mọ̀ lára àfíà nígbà bíi pé wọ́n ti sọ̀rọ̀ yẹn pé àwọn ìjọ àkíkọ̀ náà ni wọ́n ti wọ̀rọ̀ díẹ̀ kò sí pé kò sẹ́ni tí ń sọ irú kan wáyà tó tó wá náà àbí àìwá yìí nìkan ni wá fún wa kò sí káwọ ọlọ́pàá tó ń ṣàlùfà náà. ìbéèrè tèmi ni pé ẹ tó wà ní mít àwọn student wá wọ pé nǹkan tá ní táwọn student máa ṣe àlùfáà yá jẹ́ sí nígbà máa ṣe project kò sí wá wọ pé ìgbọ́n bí gbòòrò ní tó lẹ́lẹ̀ ní ìbẹ̀ ó ṣe pé kí bẹ́ẹ̀ láìpẹ́ bẹ́ẹ̀ gbogbo sáàtò ní láti wà bẹ́ẹ̀ ṣe ní ìbá ìlówó ẹ̀. nínú ìsáàṣì ẹ̀ náà tó máa ń ṣẹlẹ̀ ló ṣe sì àwọn ìyá lọ́ba bẹ́ẹ̀ kó máa dá lóòtú àtẹ́yà tó máa tẹ̀yà wọ́n máa wá jẹ pẹ̀lú àwọn tó máa fi bí mi tó lè fi bẹ́ẹ̀ ni ẹ̀kú bá wọn. bẹ́ẹ̀ ni ìṣèlú kí ni ẹ̀ka ìjàmbá ni ìwà jàmbá ni nǹkan ni ìwà tó yà sí pé èèyàn bí jàmbá àwọn náà nígbà tí wọn ní kọ́ lọ́kọ́ pírọ́jẹ́tì wa kọ́ lọ sí wàhálà káfí máa ń tọ́kọ́ yé ó ti yé káfí yé káfí máa ń tọ́kọ́ yé nínú tá a ti kọ́ láti dojú ọdún ọdún bíi mẹ́rin òun ò sì gbọ́ ọ̀dọ́ ní kòròkó lágbáyé rẹ̀ ọ̀rọ̀ jọ hàn sí ayé pé empty crate ni o wọ́n wá sọ di fóònù. odúpọ̀ fún ọlọ́run bá tó lògùn yín ní sábà ní òdùbá ọ̀rọ̀ tó lẹ́kí ẹ̀ má sọ ìlúgbó náà bẹ̀rẹ̀ olùwà fún ọ̀rọ̀. ilé ìjọba ní pé nígbà tí ẹ sọ wá pé kí a má fi akọ́nù náà di olè ọlọ́run wọ́n gbàgbé tó wèrè pé ẹni tí mo wá rò kó ìyànjú ìyànjú ìgbà yóò bọ́ sí ọ fún àbàdà ìyá ṣé ìgbà yẹn kákọ̀kù náà yẹn ṣe kó kúkú la máa ń kọ́ sí ní àbílẹ̀ ìjà kákọ̀kù ní ọlọ́run ní kúkú ní ẹ̀fà kọ́ sí ní. ó ní ṣé kúkú ní ìyáàkú ní ẹ̀fọ́ sí àbílẹ̀. tí ẹ bá já kàmù náà lérí orí ọlọ́run ọkọ̀ sínú ẹ̀ṣẹ̀ ńláńlá kẹ̀bí àmì ó ti yé ní ìtura yìí. ẹni tó bá ti já kàmù náà nínú àwọn ìṣẹ̀lá tó lè fún ìyàwó náà ó ti yé lọ́kọ̀ sí i pọ̀tà àwọn kan bẹ tó yásí pé ní ọ̀rọ̀ ìdí ẹ̀kọ́ òkè ní ìlú àdúgbò lè tẹ̀lé lọ́wọ́ ó ti yé lápòjú òwe ọbẹ̀ dé òwe pé kó o ṣe kankan ó ti yé kọ́ wa ṣe kan yá ó ṣe kẹ́kẹ́ àbó ṣe kan ẹ̀ wá dá sí kan mi tó sì hàn sí ọ báyìí ó wà pé kí ti kéde tó ti tán náà ló ti tán nù. ọ̀kadà bá tó wá tra ìpínlẹ̀ lọ́dà míì tó ń tra ilẹ̀ ìfẹ́ ní ọgbọ́n sílẹ̀ nù lọ́gbọ́dọ̀ dáka pé fáwọn onígbọ́nà tó ń tra ilẹ̀ yẹn ó lè má ó súnmọ́ kọ́ má kọ́ má rí bẹ́ẹ̀ sí ọ̀nà tó dàbí rí ìkẹyìn náà ni ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pípẹ́ á ìwọ́lọ̀ ọlọ́run sì lè ṣe ọmọ sí tra ilẹ̀ náà. mo rò pé ẹgbẹ́ òṣàmùtí ọ̀pá sílẹ̀ mẹ́wàá èsì rẹ̀ náà ní àmì dáhùn lọ paasi kò lè dáhùn lọ àwọn ọ̀dọ̀ paasi. bọ̀bá ní oṣù kọjá éèjì lápòjú rẹ̀ kájọ́ ní èjì lọ́dọ́gbọ̀rọ̀ ní ọ̀rọ̀ sí dáhùn ó ti kọjá rẹ̀ ní ayé ìgbà rẹ̀ kẹ́yìn. kìlì kọjá kàwọn náà nìyẹn kẹ́yìn ti pọ́ ni. ẹ ti gbọ́ yẹ ìkànnì ti pọ́ mọ́tò éèjì báyìí ni àgbà àwọn òṣèlú gbogbo wáyé nìyẹn ṣe é gbọ́ yọ àwọn ṣòkò tí wọn kọjá kan mọ̀ ní kí ẹ ti kọjá bí wọ́n ṣe gbé òfin yẹn kalẹ̀ ṣe é gbọ́ yẹ nà ọ̀là náà. ìbéèrè tó ń bọ̀ ẹ wọ́n ní ṣe ká bá pe mùsùlùmí sí ẹni tí òṣèlú kàdà sí àpẹẹrẹ bóyá wọn lè wú wọ́n kí ẹ̀ sí àpèjẹ pé kó wá máwọn ní àpèjẹ táwọn bẹ̀rẹ̀ wọ́n wá kí ẹ̀ wá pé bíbí ìjọ tí wọn làwọn ti fẹ́ ṣe àpèjẹ yẹn wọ́n wá tó lọ gẹ́gẹ́ bí mùsùlùmí pé kó yá wọn síbẹ̀ ṣé kó tọ́ sí mùsùlùmí lọ sí ayẹyẹ yẹn ẹ̀kejì ìbéèrè kejì ni pé àwọn àfà tó máa ṣe pé wọ́n máa wọ́n máa ń di nǹkan bíi pé wà fáwọn àwọn ọmọ ọ̀jọ́ tó bá ti di àsìkò ìlú títìrì ìlú títìrì bá ti tó bá ti ń súnmọ́ pé kọ́ máa lò ní bí òògùn pé kí ni ìlànà tí ẹ̀sìn wa kọ sí i irú nǹkan bẹ́ẹ̀ ṣó tọ́ nínú ẹ̀sìn wa àbí kò tọ́ ẹ bá a ṣàlàyé lórí ẹ níparí. ẹ bá a ẹni tí wọ́n kò jẹ lọ́dọ̀ àwọn tó jẹ́ ìsọ̀ra àbí ẹ̀wọ́dé. wọ́n ní sọ àlè lọ àlè lọ tó wáyé ní tá máa ṣe ìbáta àkọ́bátà tí èsì kan burú bóyá wọ́n kó mọ́ àbí wọ́n sílé àbí wọ́n sí ìyàwó kálọ̀ kẹta bá wọn jẹ́. nígbà kan ní sẹ́ni pé kánáwá ń dárúkọ ọlọ́run bá wọn níbẹ̀ àárín tó kù àwọn ọ̀rọ̀ àti àpò níbẹ̀ bọ́dà ìjọba bá ti máa ń jẹun àsìkẹ́ máa lọ jẹun ó ti yé ìwà rẹ̀. wẹ́rẹ́ wá ní chọ́ọ̀tù wọn lọ́dọ̀ abẹ́ ṣe lábẹ́ ṣe káwọn bá wọn wọ bẹ̀ káwọn ṣe kí ni torí pé yóò jẹ bí fún wa kí ló pé ìwọ ní kí ẹ wọnú chọ́ọ̀tù kì í ṣe bó ṣe lè kọ́ wọn títí pé ni so èèyàn lè wọ́ bẹ̀ kọ́dà tí ìyànkan bá ṣẹlẹ̀ èèyàn lè bá wọn dá sí ọ̀rọ̀ bíbẹ̀ pẹ̀lú àwọn ẹbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wọn aládùúgbò tí ti máa ń dá ẹ̀yìn lágbára ẹ̀rọ rẹ̀ náà parí ẹ̀ kò sí tó tako àmọ́ tó bá jẹ́ kó bá máa mú òrùjú lọ́wọ́ kí o sì kí o kùrùpáàni yìí tó bá ti máa mú òbí lọ́wọ́ kéèyàn sá kúrò níbẹ̀. ìyẹn ni pé irú ẹni tí ọ̀wọ̀ ṣọ́ọ̀ṣì ni bísí àwọn ọmọ ìdílé ẹ̀mọ́ òbí lọ́wọ́ láàrin bá rí wọn ò ní kàwé àti sí ìwà ni kò sí wọn ti wọ́n wọ́n sì gbélé ọlọ́run bá wọn náà sí iwájú náà ni gbogbo yẹn lẹ́jọ́ wọn ní ní lẹ́jọ́ máa wò ó bí wọ́n dàbí pé wọ́n bá ti kíni òun ní ọ̀wọ̀ kan fún èrè ni ó sọ̀tọ́ wọn gbélé church yá báyà wọ́n yà fara ẹni àti bẹ́ẹ̀ tó yẹ ló ta kí n sí ni láti church kí n yí lè wọ́n ó wù mí kí n wá àwọn ìṣẹ́kẹ́ni torí àwọn àbúrò àwọn àbúrò mi wà bẹ́ẹ̀. والله تعالى ẹ̀yà pépà tí wọ́n máa ń kóyàn lásìkò ìtúnú àwẹ̀ tó wọ́n lè sínú àmàlà kí ni wọ́n kọ́ bẹ̀ láàmì sára àwẹ̀ wọ́n kọ́ bẹ̀ ẹ̀ wọ́n ní ìgbàlá wọn kọ́ bẹ̀ ìlànà ní o kò ní ẹ̀rí kan láti mọ ọ̀rọ̀ lọ àti súnà ẹ̀rọ àmàmà. ìyá ta ni jẹ bàkélàsì ni jẹ lọ́jọ́ ní jẹ pípà ní sìn títà ní ìgbà àwọn jáàmùsì kan máa wà láàyè so wọn afẹ́ pàdé ṣe gbẹ̀rọ sínú ọ̀rẹ́ wọn torí ẹ̀ ọ̀dà kò sí fún kábíyèsí. ìbéèrè mi pé ìjọba ṣẹlẹ̀ ní àìsíṣàn àjọ pé àwọn britain tó wọ́n lọ sí àwọn hostel káàkiri tó máa lọ sí ìpínlẹ̀ wọn kéde pé káwọn èèyàn sì lè kí wọ́n ti fún eh, mọ́nì ìwòsàn àwọn ìfọdọ́mọṣẹ́ láàárọ̀ bíi àárọ̀ tó wá ṣẹlẹ̀ pé ẹ̀kú máa ń lọ sí àwọn oníṣẹ́ káàkiri wọn máa ń fẹ́ dìde bí kí àwọn afẹ́fẹ́ dìde àdúgbò bí kí àwọn afẹ́fẹ́ àdúgbò ń dúdú ẹ̀dì ọ̀fẹ́. wọn á ní kí kálukú wọn dìde kọ́sára lórí. ẹ̀ẹ́dẹ́ tó dìde ní ẹ̀bí five to five five ní ẹ̀mọ́ sọ̀rọ̀. ẹ̀ẹ́d kí wọ́n á lọ sí. àti tí wọ́n bá dìde tí wọ́n wá ṣàdúrà àdúrà àdúrà ló máa ń tó bá pọ̀ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni ó wá táwọn bá wà ní sílẹ̀ káàkiri lẹ́yìn ìgbà tí àwọn fífi ẹgbẹ́ rẹ̀ ti ṣe fún àwọn fífi gbọ́dọ̀ ayé náà wọ́n máa ń pè mí ní àwọn sílẹ̀ káàkiri. wọ́n lọ pọ̀ fún wọn. ẹ oníkà tí àdúgbò yà fún láti ẹgbẹ́ oúnjẹ fún oúnjẹ fún oúnjẹ fún wa máa àtàwọn kíláàsì náà wọ́n máa pè bẹ́ẹ̀ kí ni yóò wà pẹ́ẹ́tẹ́ ẹlẹ́kìtì bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà ìròyìn kan tí mo lọ́sẹ̀ lẹ́yìn. olè bí àwọn náà gbé yẹn kalẹ̀. bí ọbẹ̀ káwọn náà ti máa ta àwọn èèyàn ní pé káwọn káwọn náà ti. gbà tí wọ́n ṣe yan ọ̀gá wọ́n pè wọ́n lásì lásìkò rẹ̀ ni pè tọ́nà bá ní wọ́n gbọ́ tí wọ́n bá lẹ̀ wá gbọ́ tí wọ́n lè ṣe pé kí wọ́n lọ jí wọn àti máa owó ti pè kò sì bá àwọn ọ̀gá gbọ́ káwọn òbí wọn bí ẹ̀dùn nílẹ̀ àmọ́ kí wọ́n wá ní àwọn àtọ̀rọ̀ káàkiri oṣù wọn dá bídí àmì ilẹ̀ kò sì ìbílẹ̀ àìlẹ̀ ni kò kí ìgbàjúmọ̀ tọ́lọ́ nípa àwọn wà á ro ẹ̀sẹ̀ tó pọ̀ lórí méjèèjì ìlú òkè làwọn kan tó máa ṣe tọ́jú báwọn kò sì ẹ̀ẹ́dì àwọn ọlọ́dọ̀ pẹ̀lú wọn lásì ọ̀tẹ̀lẹ́dẹ́ pẹ̀lú wọn lásì ẹ̀ àwọn àdúgbò rẹ̀ ọ̀kan yóò kọ́kọ́ rẹ̀ òdì inú kẹ́rin kan yóò pè mú bẹ́ẹ̀ ní sàwẹ̀ ẹ̀lẹ́ yóò pè àdúgbò rẹ̀ kótó mọ̀ lọ́wọ́ bá ṣe ètò òun kò sí mọ́ láti òun mọ́ láti òun tó jẹ́ ọ. tó a gbọ́. tó ìlú òkè ni àwọn tó máa ń ṣe nígbà rẹ̀ nígbà nínú káàkiri tó ti orí ẹ̀kọ́ ọkọ̀ sọ wa lọ. ẹlẹ́gbẹ̀ẹ́ ìbẹ̀ pé ìta tí ń sìn tó wá mú pé àwọn òfẹ́ àti àwọn èèyàn máa ń fẹ́ ká àwọn afẹ́ káwọn èèyàn síwájú àti èèyàn tí fẹ́ fẹ́ síwájú ìwọ̀n ṣe bí mọ́ọ̀lù tó ń pọ̀jù àyẹ̀wò ẹlẹ́ pé káwọn máa kí wọn bẹ̀ wọn yọ̀ náà ń pè é àwọn. tó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bí àwọn àgbàlagbà àbí àwọn àwọn ọ̀dọ́ lọ́jọ́ sí òṣèlú ọ̀hún ìgbà fún tó kíníyàn lè ṣe èèyàn lè máa àti kíníyàn máa gba wájú ní fún nǹkan báyìí àti kíníyàn ní ìrìn pé ẹjọ àti kíníyàn máa máa pè ẹjọ ní tó bá lè ka títí ọ̀sẹ̀ tó bá mọ̀ pé ìta ìlànà ìlànà ìkókó sílẹ̀. tó bá ti wà láwùjọ kan tó bá rí pé àwọn tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wọn mọ nǹkan ìrá àwọn ọ̀dà tó ẹlẹ́mí sì ní ọmọ kò sì ní jòkó ara ẹ̀jẹ̀ ọmọ kò sí ní oníjòkó ara ẹ̀jẹ̀ òun náà yọ bẹ̀rẹ̀ bọ́ síwájú irú àwọn aláìsàn bàbá yìí wá ní mẹ́jọ tó ń fi bẹ́ẹ̀ ní kòrò omi ọbẹ̀ ó sì fi hàn bọ́ síwájú pẹ̀lú àníyàn tó dáa ipe ìmáàmù ká ànágbé ní àkótó kú òun lè kó gbogbo tá a bá ti dé tá a bá ti rẹ́ni tó ma kùránì ìgbà wọn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni kó ti kí ni ẹnìyẹn kí ó máa jẹ́ ìmáàmù ní ibẹ̀. mọ́sálásí lo àwọn ẹ̀fẹ́ dá ìrùn kí rò pé àyájọ́ àwọn ènìyàn tó bá gbọ́ lábẹ́ ìlú ilé ìkókì tó lè pẹ́ ni tó ní ókè náà máa kùránì ké ọkànlélọ́ máa tó wọn. torí pé àwọn ènìyàn ẹlẹ́tọ̀ abáyé ìyẹn ló fún wa lẹ́nu lọ́wọ́ bẹ́ẹ̀ tó láàrin àtọ̀lá má ti kúrò àwọn ènìyàn fún ọgbọ́ rẹ̀. táàbù wa ti kí o lọ táàbù kí o bọ̀ wọ́n lábẹ́ oṣù kan ọdún kan ọdún méjì kápá àwọn àárín àti ìdẹ́nìkan lọ́yọ̀ wà nínú ọdún tábàlà á rí fẹ́rẹ̀ fẹ́rẹ̀ tó dá àríwá náà síbẹ̀ tó náà tó wá sí kéde ó tún gbóná ju àwọn lọ òun tún gbọ́ pàkùránì ju wa lọ àwọn àtìkẹ́ni àwọn àtọ́sẹ́ pé ẹ̀yìn lànà ìlú ti gbóyè fún láti lọ sí ó ti pẹ́ èèyàn bọ́ bẹ́ẹ̀. ìyẹn níjẹ́ ìyẹn mẹ́sàn-án àwọn kan wá lọ rí lọ́bẹ̀ bí bí oyè oyè bí lè rí o ti kọ́ mọ́kò bẹ́ẹ̀ iṣẹ́ aburú ló ṣe fún ẹ. but ìmáàmù tó wá lé wọ́n yẹn síbẹ̀ ni wọ́n yẹn síbẹ̀ ni pé akẹlẹ̀kẹlẹ̀ ni ọ́ ni. lókè wà wọ́n lé pé wọ́n bá ní rétí pé kùránì rẹ̀ náà dáa ó lè ní ọ̀dà ìgbẹ́ sépè nínú kùránì rẹ̀ ó ti yé àfilẹ̀. ọba àbá rẹ̀ tó lè ní tọ́nà jù lọ kò ní. àmọ́ tí wọ́n bá yẹn ètò lóore fún ọ tó sì ní túmọ̀ sí kó ń ṣègbéraga ìwọ ló kó bẹ́ẹ̀ ọba tí mo lọ lọ́wọ́ bẹ́ẹ̀ wọn ò gbẹ́gbẹ́ ìmọ̀mù tó láti láti lọ sí ìmọ̀mù káyà ó sì fi àkúrò lọ ilé ẹ̀sìn wọ̀ lónìí nípa tó ọba nílé wọ lọ́ba kọ́lé sọ́kò lè máa kí lọ àwọn bá wá sí ọ̀dọ́ rẹ̀ náà ní àpò rẹ̀ rẹ̀ àyè àyè kì í sọ́ọ̀ ìpìlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ bí àyè sí ọ̀dọ́ rẹ̀ náà oníbèrè yìí bèrè pé kí ni ìyá sí islam tọ́ sí mímọ sí òkú sílé tó gba kó ká sí sí ìmúlẹ àbí àgbègbè ilé tí a ń gbé. kódà láti tún sílé ìtẹ́lẹ̀ ló máa ń sin òkú sí òjíṣẹ́ ọlọ́run tó wà látẹ̀yìn àgbègbè yóò takùn màmá ọ̀bẹ̀rẹ̀ ẹ má sọ ilé yìí di sàárè torí ẹ̀ èèwọ̀ ní ká sin òkú sínú ilé. Bẹ́ẹ̀ lábẹ́ káwáṣe sílẹ̀ yìí náà ni aburú mi tún wà bẹ́ẹ̀ bí káwọn èèyàn wọn ti kó lé èrè sàrí kan wọn tẹ̀ mẹ́lẹ̀. Nínú aburú ni pé irú nílẹ̀ ní sèkú sí yẹn kò ní rọrùn kẹ́ kí òun níbẹ̀ torí pé àfi kí òun dá wá sí ni òkú sí àtúbẹ̀bẹ̀ lọ kọ́ sọ wá bẹ́ẹ̀. ẹjọ́ sí pé aláàbò ìwé ọmọdé ọ̀tọ̀ àwọn àtàlù tó máa ń kàkà pẹ̀lú kò dáa ẹyẹ tó wá ń kà lọ tó bá dé wáyé kókó ìkàkà ló ń kà bí kò sọ pé àwọn àtàlù táwọn ń kà lẹ́yìn o wọ́n ti kà papọ̀ yẹn àwọn kò dáa ọjọ́ sí wọ́n wá ń kà papọ̀ tó wá ń kà bí wọ́n ṣe pé bí kò sọ pé wàásọ̀ láàrú alàlẹ́ ọ̀sẹ̀ lé àtàwọn fúbáyé náà níbẹ̀ ni ẹ̀yẹ́dẹ̀ wò pé báwọn tẹ́lẹ̀ yẹn pè ní àbíkẹ́ yẹn sọ fún àwọn tó wà ní ẹlẹ́sì àbíkẹ́ yẹn wò pé bí dáná tó ṣe darí ọmọ abá kan lọ. ẹlẹ́lẹ́sì ti pé pàdé sọ̀rọ̀ àkọlẹ̀ kan yàtọ̀ láàrin àkíkọ̀ àti ìnáwó tuntun ẹ̀ lórí èsì ó ṣe orí ẹran tó fẹ́ pa olókìkù fóònù ẹ̀ ìgbómọ̀ yẹn bọ̀ nítorí ìnáwó fẹ́ ṣe tòbí ẹ̀kọ́ àdàpọ̀ lé pé àti lọ́jọ́ ẹ̀kọ́ báwọn èèyàn ó lágbára kí ẹ̀ ọmọ aláwọ̀ sí owó náà ṣé owó ẹ̀rọ lẹ̀ rí ni àbí owó tẹ́lẹ̀ ṣe náwó ìjọba ìjọba fún ṣàlàyé wọn. àwọn tí ká tí wọ́n ń ṣe àṣàrò lẹ́yìn tí wọ́n ṣe nídìí ọ̀nà lẹ́nìkan nídìí wọn nídìí àwọn ṣe. bí wọ́n bá ń ṣe bídíà yìí tí wọ́n bá tán ṣètò fúnra wọn bẹ́ẹ̀ sáwọn wá ní ìdíkà ní kátólọ́ wá tó wọ́n sí àmì ìdí ẹ̀. ìlànà náà kún ṣe tẹ́lẹ̀ ẹ̀ gbọ́ ìlànà náà lè gbé bí ìgbà táwọn èèyàn dẹ́sẹ̀ yìí wọ́n lè gbé wọ́n dẹ́sẹ̀ bóyá ọtí ni wọ́n mú ni àbí àwọn ìwà àjàmbá kan ni wọ́n ṣe ni wọ́n á bá mẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ bá ara mẹ́sẹ̀ gbé ni abẹ́tọ́ lọ́nà tí wọ́n fi ń pápẹ́sì ní àdéhìẹ káàkiri wọ́n lẹ̀ dábàá kọ̀rẹ́tẹ̀ akọ̀rẹ́tẹ̀ sẹ́yìn kan tó ṣe tọ́tọ̀ súnà tí ti ń ṣe ìyẹn lọ́gbà ẹ̀ bí bá a tún ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn ìlànà tí wọ́n ń ṣe wò nígbà tí wọ́n lọ́wọ́ ṣètò fúnra wọn tí báwọn ọmọ ọ̀dọ́ sáà nílẹ̀ òdìyẹ àdéhìẹ àti ràn wọ́n lọ́wọ́ kápọ̀rẹ́tẹ̀ nígbà lè kọ́ ẹ̀sìn wọn lẹ́yìn ìwé ẹ̀ lọ́sẹ̀ làmì yìí wọn ọlọ́run fẹ́. ìgbọ́dọ̀ yẹ pé nǹkan tí ẹ̀sìn pa ara yìí ń ṣe anídàtí pé òun náà dára pé ká sọ fáwọn èèyàn mọ́ kò sí ká dáa pé wọ́n máa dàbí pé abẹ́ ló ní sí. tó bá yẹ bá yẹ wá sọ fún tí ọ̀gbọ́ kò sí yẹ ká bá lọ́kọ̀ọ́ tó ní sọ ojú ayé ìyẹn wà sọ náà náà ẹni náà àwọn tá à ń sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn obìnrin ẹjẹ́ àkókò ìtọ́lọ́ ọlọ́wọ́ sàn án lẹ́sàn ẹjọ́ ọ̀dà. àkíkọ̀ àwọn tó ṣe pé wọn ò sì náwó àìnáwó lẹ́fẹ́ sí wọn ò dákì ikọ̀ ọ̀sẹ̀. wọ́n lówó tán lè fi gba bíi twenty thousand obìnrin wọn ní àmọ́ torí pé ọmọ pé òun sàfẹ́ dálẹ̀ ló fẹ́ ṣe ilẹ̀ pẹpẹ ní one hundred and three thousand. torí ẹ àjọ alájọsẹ́ tuntun fẹ́ gbà òun ní sèkéyìn ọwọ́ túndé yẹn síwájú eléyìí aburú ńláńlá rẹ aburú ńláńlá rẹ nítorí wá ti mú ọ ní owó tó lè pa ọ̀lọ́ pa kíkọ̀ ọlọ́run ọ̀rọ̀ nínú àwọn ṣe nípìnlẹ̀ kò ní oṣù náwó nítorí oṣù náà ní kọkùnrin. ọba wa pa kọ adúdúdú ọba àpá kọ dé òtí sáà ti pa ọba sì pa kó àtìyàwó lọ́jọ́ máa jẹ́ ẹ̀rọ ìfowópamọ́ tó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ kẹ́lẹ́ ẹ̀fún jẹ́ ó pè é nínú kẹta àtìpá ọba àti pápá lé ọlọpàá ní abatọ àlù rẹ pé ọlọpàá bẹ́ẹ̀ ó pè tá àgbà ẹ̀ so n tẹ́ ń bèrè ní ọba náà ìjọ fún ọba bẹ̀rẹ̀ wọ́n ní ní abẹ́ ọ̀rọ̀ yìí náà níbi ìdílé náà yìí pé ẹni tó dá pé ọjọ́ ọjọ́ kìkì àkọ́kọ́ ní òní ọpọtúnìtì láti mú ẹran ọjọ́ kìkì kìkì náà tẹ̀lé òní ọpọtúnìtì láti kẹta náà tẹ̀lé bí ẹ̀sìn ọ̀wà náà wà bá ṣé ẹnì ẹ wá ló ń fọ́kín dé yóò ti jọ tó yá ló ń kọjá àwọn ọ̀rẹ́ náà kàmá lẹ̀ ó kàn ń wọlé ní áàpù lónìí ah, kó lọ rà àbúkọ ní ọ̀dùn ìdúró ẹ̀fà tí ó lè ṣe bẹ́ẹ̀ ní ẹ̀bẹ̀. lẹ́yìn tí ó yọrọ lọ́kọ́yà pípé àti ìdílé ẹ̀fọ́ lẹ́yìn ní ìdílé náà bá ti ṣe sí ààyè ṣé àtẹ̀sáfà aláṣíwá ilé wa ní pé wọ́n sì kú síbẹ̀. àtẹ̀sáfà sọ pé náà nígbà mi láti fẹ́ kí n gbé àtẹ̀sáfà àti àbí ìfẹ̀yìn àbí inú dé yẹn. yẹ ṣé a lè gbé fún ìgbà tó láti gbé àtìkà láti tó dá ìlú tó sì kú rẹ̀ sí àti inú ilé kí n ṣàpèjúwe ilé wa. àwọn àgbà ẹlẹ́kùn tọ́lọ́ ní kọ́ńtọ́ yìí wọ́n nígbà tí wọ́n nígbà tí wọ́n fẹ́ kọ́lé wọ́n láti fi àyè kan sílẹ̀. Àwọn akéèké jẹ́ kí wọ́n lè gba àwọn àlòkù ìbọn sílẹ̀ pé ká ti síbẹ̀. Kí ẹ bá ti dúró sílẹ̀ pé ká ti bá àwọn àlòkù ìyá àti wọ́n wù. Àwọn ọmọ tí wọ́n bí pẹ̀lú ìmẹ̀. Táwọn kan bá ti sọ sílẹ̀ pé pẹ̀lú àdàgbà tó ti tó pẹ́, wọn ní fẹ́ kí ó kọjá sí wọn ní ewu mọ́, wọn á wù dà. Bàtà òdìdí wáyà kó àbá wọn tó gbé pẹ̀lú ẹ̀ àmọ́ ilé lókè wọ́n fi ẹ̀ wọ́n fi ẹ̀ lókè wọn kọ́ báyìí. so wọ́n rẹ̀ tí wọ́n ń tẹ̀lé wọ́n tí wọ́n ti síbẹ̀ ó dára ẹ̀ka ó lọ fún ti ṣe díẹ̀ gbẹ̀rẹ̀ gbé. gbèdé báwo láti bẹ̀rẹ̀ ìwé ló ṣe. so kéwù lẹ́yìn tó pọ̀ sí àlè kí ló ń bẹ̀ wọ́n rárá ni àbí báwo. na àkọ́kọ́ aláǹkọ́ àná kílẹ̀ ló ṣe àkọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ọjọ́ ìgbókèje àwọn kan ní pé ẹ̀rí kápẹ́rẹ́ ní ọjọ́ kẹrìnlá àbí twenty one days kò sẹ́rẹ̀ ní ìlàlàáfíà àmọ́ àwọn olùmọ̀ gbà pé a lè ṣe é bẹ̀ torí pé ìpìlẹ̀ níjọ́ méje tá a bá wá rí ta bá wá mọ̀ bẹ́ẹ̀ náà kò sí tó burú bẹ́ẹ̀ àmẹ́rì tó mú fourteen twenty one wá àwọn olùmọ̀ ní ọ̀làlàáfíà ìrètí àkọ́kọ́. So, tí èèyàn bá wá lẹ́yìn ọjọ́ kejì yẹn náà lẹ́yìn twenty one days ní tí wọ́n padà sọ pé ẹni tàn kọ́ bá padà rí orí ìmọ̀ fún akalẹ̀ yóò jẹ́ yóò jẹ́ àjọ wàhálà fún yẹn ìsìláàmù sì rí ìpìlẹ̀ rẹ̀ pé kìí ṣe wàhálà o ti rí ìlú fún ọmọ rẹ̀ yóò sọ wàhálà rẹ̀ lè tó lọ́sọ̀ ẹni táyì tí wọ́n bá kẹ́sẹ̀ ìgbà fi hàn sí yẹn fi hàn pa ẹran yẹn. àwọn tí wọ́n ṣe òkú sínú ilé wa àwọn bá ní pé ẹnu àwọn olùmọ́kò pé gbogbo tó bá sin òkú sí àbúrò kí ló mẹ haram gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sábà lọ pé kọ̀lá àtúntò lo ilẹ̀ kòkó ẹ̀ gbọ́dọ̀ kírun ẹ̀ tí ẹ̀ tàbí kọ̀ tó sáré wa. wọ́n ti gbà pé ilẹ̀ tá a bá wà nísì tí a bẹ́ ilẹ̀ nísì lọ́ọ̀tì kan náà wá sí ìlú síbẹ̀ gbogbo ẹ̀ náà ti fi sàárè gbogbo ilẹ̀ náà ti fi náà àmọ́ wọ́n ní ìyàpá lórí pé tá a bá tá a bá kírun yẹn tó yẹ pé òkú kìí ṣe pé kíkúlà lọ́wọ́ ọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ kámọ́ kiri èèwọ̀ tó tá a bá fi sí amíláyà sọ̀rọ̀ wọn gbà wọn wọn sọ̀kọ́ náà gbà wọn ó ti yẹ kí ìyá àwọn àmì èyí tó lágbára jù tí ìkíkọ̀ yẹn lágbára jù ní pípa bá fèsì ẹ̀rẹ́ kan so ìyẹn ní agbára pé a fẹ́ lọ sí yẹn kára fèsì àárẹ̀ yẹn. lẹ́nu dókítà wa sọ pé tó bá jẹ́ pé ní wọ́n ti fi fẹ́ǹsì di tó ti di bá yẹn fẹ́ǹsì méjì pàápàá jù lọ́wọ́ bá bọ́ sí ilẹ̀ míì ti fẹ́ǹsì wọn kọ́ fà rẹ̀ kò sí tó fi kọ́ fi bẹ́ẹ̀ fẹ́ yẹn fẹ́sì méjì kọ́ba òsìkú yẹn ó ti yé. Ìyá ẹ̀rọ máa ta ara ara òun ni pé lásìkò ilẹ̀ tá a wà ayé náà si òkú yẹn sí. Tí ọ̀wá rẹ̀ sí òun láti kí ọ̀tá sì lágbára tí ọ̀bá fọkọ mi sí ńlá ó súnmọ́ kó dáa kí lọ́dún náà dáa náà kí bẹ́ẹ̀ ó súnmọ́ kó lọ́wọ́ kó àmọ́ kí èsì tó dáa nípìnlẹ̀ ó ti yé ní sí tó dáa nípìnlẹ̀ tíra ṣùgbọ́n náà bá ní tíra tí wọ́n sọ̀rọ̀ nípa sílù sáájì àti kàkásì ògbóni sàdíyà wọ́n mú àwọn àlàyé wa ń bẹ̀ tètè láti tí àwọn àpá àgbè lórí. torí ẹ̀ pé tábà níbo ọmọ ní nípa alága kí ẹ tí ó sì kọjú sí kéèké fúlàní kan ẹ o kò sí súnmọ́ kọ́lọ́mù pa àmọ́ pìlẹ̀ ní káwọn kẹ́hìn ìgbìyànjú lébẹ̀. tó di ẹ̀ ń sìn. wọ́n lọ sí àlàyé bá rò pé owó yẹn lè dá àmìlẹ̀ ohun tó wù ní ṣètò bá ṣètò bá burú torí pé ọlọ́pàá bí ọgbọ̀ngàn nìyẹn ní àwọn akó lè mọ ọ̀rọ̀ ọjọ́ yẹn lọ títí ọjọ́ afẹ́ ṣàkíkọ̀ yẹn n ò lè mọ sí lẹ́yìn ọjọ́ kejì tó kọ́lá ìlú pípa tó bá fi wá ti bọ́ bàrẹ̀ sá lè pa ní bá àwọn wá gbọ́ ọjọ́ kejì tó máa sọ but èyí tó ti dédé súnà ní ọjọ́ kejì tó wá yẹ púpọ̀ wá èyí tó wọ́n mọ̀ sọ ọjọ́ kẹjọ ọ̀rẹ́ náà sọ ọjọ́ kẹsàn ọ̀rọ̀ mọ̀ lọ́jọ́ kẹfẹ́ wa agbára ni ò sí bàbá aṣọ wa wà látara ẹ̀ka pé lọ́dọ̀ tìyẹ̀ mo ti lówó nìyẹn lọ fún yorùbá àtàmì ìrìn ní sáré pa ápèlì àti kò lè nà yẹn ìṣọ́ ẹ̀rọ yẹn mẹ́lẹ̀ kóbi di ọjọ́ kẹrìnlá torí pé tí ọ̀pọ̀ àwọn apá àṣọ rẹ̀ lóòótọ́ yẹn yóò lálàáfíà àmọ́ tí wọ́n sọ pé wọ́n fi wọ́n á pẹ̀lú ọjọ́ kéde ti àkọ́kọ́ tó bá fi ọjọ́ kéde yẹn náà ti kéde àmẹ́rin tó wà fún yẹn ò ti kéde ìbálàáfíà torí ẹ̀yẹn ìṣọ́ mẹ́lẹ̀ ìgbà yẹn tọ́wá pàṣípà yẹn ẹni yẹn ṣojú ọ̀dà kò ṣojú ọ̀dà tó ní pípé ni kìí ṣe bí ọ̀fẹ́ pa ọba súnmọ̀ kò lágbára ní ìpàtọ́ lágbára lọ́sọ̀gbé ló pa yẹn òfin tọ́ta yẹn kò sọ yẹn lẹ́ẹ̀ di forty days one thousand and a half. Thank you.

àní yọ́sí sí àwùjọ gbogbo tó bá kó mọ ọjọ́ náà àmọ́ ọ̀pẹ ẹ̀rọ ní ọ̀tọ̀ tó yé náà. ọba tí wọn ń yẹ ìgbà wà náà. ọba tí wọn ń yẹ ìgbà wà náà nígbà tí wọn máa ṣàdúrà nígbà ṣé wọn lè darí ìlú àdúrà o. nígbà tí wọn máa tọrọ àforíjì ọlọ́run fún yẹn lórí àdúrà kẹmọ sí gbà ó. tó bá jẹ́ sí pé àdúrà káàdì fi mú wa kó ká máa ṣe nígbà yẹn ọ̀nà dáná yẹn. اللهم إنك عفو تحب العفو فاعف عني أخرج من الذنوب wọ́n ní káwọn ẹ̀rọ ọ̀sìn ìwé fún wọn áfíríkà sí lóru rẹ̀. àwọn ẹ̀ka gba àgbé ọ̀dọ́ ṣètò wákàtí máa tọ́ aláàlọ́ lọ ní àtẹ̀wá sí ojú ọ̀nà kọ́lá ní ìgbẹ́jọ́ náà kò sábà àṣẹ́ṣà ayọ̀ táà ní sọ̀rọ̀ wa kọ́lá kọ́lá. Bíi ti ní ti ní ti wa kí a kà rẹ̀ pété lẹ́yìn ọdún ọ̀sìn tó gbogbo àwọn àbọ̀ tó rìn sí àwọn gbogbo dàbọ̀ kí ló wà fún wa pé kí a lè bá. ẹ má bà nígbà tó ṣe sàárẹ̀ òkú ó lè ṣe àkàrà òkú wọ́n á ní wọ́n dorí kó ọ̀rọ̀ kọ́mẹ́ntì tí wọ́n náà lè tẹ̀ ẹ́ so ìjẹkújẹ ọbẹ̀ jẹ o torí pé ìjẹ́ yẹn ni òfin ràn lọ́wọ́ lórí ti ń ṣe ìwọ̀sùn ká lórí ìbàjẹ́ tó wá lẹ̀ ṣe kalẹ̀ ló jẹ́ wàhálà àwọn ẹ̀jẹ̀ tó wá lọ kàn ṣe kí ni ṣe é mọ́ torí ẹ̀ kọ́ sí lọ́rùn òtí ẹni ẹ bá pa àánú rẹ̀ torí kò náà pa àánú ara rẹ̀ tó dé báyìí ọ̀nà ọ̀nà. lábẹ́ lábẹ́ ìjọba bí ilé ẹ̀ka pa àwọn oúnjẹ tó wà láàájọ ìgbésà bí ọ̀rẹ́ jẹ. oúnjẹ tó wà láàájọ ẹni máa ń pa ẹ̀ oúnjẹ tó wà láàájọ ọlọ́run bẹ̀rẹ̀ pàápàá ọlọ́run kọ̀ ká oúnjẹ tó wà láàyè fún wa ó ti yẹ èyí tó wà láàrùn lọ́run ká ọ̀dọ́rọ̀ tó wà kàgbé dáhùn gbogbo ẹ̀ ó ti ọ̀wọ́ ti ká ẹ̀jẹ̀ mẹ́rin aláàmù lè rẹ̀ lọ́rùn tó yẹ wá sí wọn aláàmù ó ti yẹ ọmọ pé yòókù aláàyè ọmọ ìjẹ́ pé wọn ni náà lè ẹ lè jẹ jẹjẹ ìbílẹ̀ rẹ̀ wọ́n yẹ̀ lẹ́yìn. Ojúfo àṣà ìyàwó yẹn ní wá. àyà ẹ ọ̀rọ̀ wà ní ẹ̀rọ àwọn àpá wọ́n ti ṣe ṣe oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ pé amárin ti rà yìí ó ti yọ̀wọ̀ yóò ṣàbò àrùn sáà ó ti yẹ́ ní sí ọ̀rọ̀ wà ètí láàbò wà lórí ìtumọ̀ àyà yẹn ó ṣe é lọ sínú ìrántí rẹ̀ báyìí kọ́lá ọ̀tàlá náà. ẹ jẹ́ kó ní kí ìṣẹ̀lẹ̀ tó wà bí ìkànnì wọn fẹ́ lé àwọn ọ̀rọ̀ rẹ̀ kò ní àyẹ̀rọ àwọn ọmọ ìyá ló fẹ́ fi ọlọ́ ìdáhùn ìdájọ́ wo lọ́wọ́ àlùfẹ́. ọlọ́run àwọn ọmọ ọlọ́run àti ọlọ́run lọ́wọ́ ní ìṣẹ́ òṣèré àti pé kí ló lè sùn wá ní pé káàmù ara àwọn láàmú pé ẹ ṣe àyẹ̀wò rẹ̀. ilé ìrìn last question wọ́n ní bí kò ṣe wọ́n yìí àwọn kan ra àwọn tó ta wọ́n ra àwọn tó kéde wọ́n tó ta wọ́n ní sáà lè ṣe àlàyé wà lórí ẹ̀ àwọn kọ́ ni pé epo tí wọ́n rà tó bá dá sí pé ní kò sí mẹ́sìn míì táwọn lè kó fi tajà gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ oníjàmbá tí mo wá ka ọjà fún àwọn èèyàn rárá lọ ní ìka ìyá wa ti àwọn èèyàn nínú ilé káàkiri ní òòlù wọ́n á ní àfàwọn tó wá fẹ́ rà ní díẹ̀ díẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ náà làwọn máa ta fún àwọn eléko yẹn jàmbá àwọn eléko yẹn jàmbá àwọn tí wọ́n rà lọ́wọ́ wọn ọ̀rọ̀ wọn kú yẹn nítorí pé àwọn ilé kan ní wọ́n pọ̀ ní ọ̀tẹ̀ tí wọ́n nílò àwọn táwọn ọ̀tà fún mi. ó ti yé sọ wọ́n lọ́wọ́ táwọn ìdílé táwọn ọ̀tà fún mi ọ̀rọ̀ táwọn ẹ̀ kú yẹ. pẹ̀lú ẹ̀ka ẹni náà lọ yé bá wọn tí wọ́n jẹ́ pé bí pásítọ̀ lọ bá wọn ló wá pa táwọn náà lé kí ni tí wọ́n fi ta báwọn lẹ̀ wọ́n ta àwọn ọ̀tẹ̀ tó lu àwọn àwọn méjèèjì ní aláìyá àwọn ọ̀pọ̀ ṣe bísíǹsì ẹlẹ́ẹ̀kejì ni pé kálíkù ọ̀wọ́n sáàlì bá ta black market ó ti yẹ sáàlì bá ta black market tó kó sì bẹ̀ ní ilé epo tí èyí ti pé àti délé epo ọwọ́ ajé láti lu àìsí tí èyí ti bá àwọn ọ̀nà àyẹ̀bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ìjọba bá kọ ká máa black market gẹ́gẹ́ bí aburú ti fẹ́ bẹ́ẹ̀ wọ́n á fi máa wọ̀ ọ̀kọ́ tó bá jẹ́ ìjọba bá kọ black market wọ́n máa mú wọn nínú àwọn kan máa mú wọn àwọn kan níjọba ọ̀kọ́ wọ́n láwọn tí wọ́n ti wọ́n wọ́n máa olùwà àwọn ẹ̀dùn ìrẹsì ìdùkọ́ àwọn ẹ̀rọ rẹ̀ ọ̀dà níjọba bá kọ̀ ọlọ́pàá lọ́sọ̀ọ́jọ́ ni ó ti yé níjọba bá kọ̀ ìwọ ni wọ́n ta black market nítorí pé ìjọba lè bọ̀ sí i ìyẹn láti bẹ́ẹ̀ fún aráàlú irú àwọn ọ̀rẹ́ àwọn oníbẹ̀ẹ́bẹ̀ àwọn kọ́ ni pé mo máa tẹpo nínú ilé káàkiri rẹ̀ ó lè kọ́ sí ilé ojú bẹ́ẹ̀ náà mẹ́kọ̀ọ́. arọkùnrin àwọn máa ń polówó ẹ̀jẹ̀ ní sàn bí kán máa gbogbo sínú ilé wọn máa ń kọ́ pé kọ́ bá gbogbo sínú ilé kó lè fa ilé tó máa gbọ́ ẹ̀ náà máa ń sọ. so torí ẹ̀ ní black market ló fi dá tó ló lè pọ̀ sí wàhálà fún yẹn. ẹ̀fẹ́ yìí tó wọ́n náà ra black market ní àwọn náà ni wọ́n pọ̀ tí àwọn eléko gbígbó lásìkò eléko wọn báyìí àwọn náà pọ̀ rẹ̀. fún ọ̀pá tán náà wọ́n á lọ sọ káwọn tàkùrọ̀ àwọn yẹn. wọ́n máa tàkùrọ̀ àwọn yẹn wọn lè ta fún àwọn yẹn ní ìsìn tí mo bá kó mo kiri wọn tí mọ́tò bá débẹ̀ wọ̀ níta wọn yẹ ká fún àwọn yẹn fún owó lọ́dọ̀ lọ. àdébà náà pọ̀ sí kí ni láti ṣe kíni ìdí sùn láti fi mọ̀ èyí tó náà tó ní pé ọ̀dà kéèyàn máa ta èyí tó sì rìn ní ilé ọ̀dà kéèyàn máa lọ àbí tí ẹ bá wà ní under condition ó ti ọ̀ lọ lóṣìí ọwọ́ àbọ̀ ọ̀wọ̀ express epo wa náà ọ̀rọ̀ ẹ̀sán kó ti yé kò sí kó tó ti bẹ́ẹ̀ kó rà kó tó wá yálé ọlọ́run ti kí ní àwọn ọmọ yóò sí ilé ìwé ìwọ́n ti wọ́n ti kí ní tó àwọn tó ń bá àwọn tó bá yí lápá rẹ̀ tó ah, ti kí ní tó wà kọ̀ndíṣọ̀n sá lẹ́yìn kọ̀ndíṣọ̀n tó wá ní ẹ̀yẹ kó dá kí ẹ̀ma ta lọ tó bá jẹ́ pé ìjọba kọ̀ bí ọ̀wá lẹ́kọ̀ọ́ náà kó mẹ́lẹ̀ lọ́lọ́ta àwọn ìyá kan ń lá tẹ́yìn ọmọ ọtí ọgbọ́nọmọ kan wá bí ọmọ ọmọ ẹ ti tó bẹ̀ látàárọ̀ ní wọn bóyá kí wọ́n fún báìkì lápapọ̀ náà ìyá kan béèrè ẹ̀ fún ọmọ wá bí wọ́n fún báìkì ni ó wà nínú. owó àti rọ́bà fi hàn. wọ́n fi di wọ́n ṣe ìwọ̀n káwọn fi owó àti rọ́bà káwọn fi di irun. lọ́dọ̀ àwọn olùmọ̀kan gbà pé wọ́n dá wọ́n lé wọ̀ ní ìfúnpá ní àwọn ẹ̀rọ kan. wọ́n gbà pé ti náà àti ìsìnkàn lọ́dọ̀ ní pé ẹ̀jẹ̀ gbọ́dọ̀ fi ẹran fún ọmọ ni. àwọn afáyín gbà pé òun náà gbọ́dọ̀ fi kí wọn àti rọ́bà. lọ́dọ̀ àwọn nígbà pé òun ká ẹ̀ẹ́n irun nìkan kò sọ òwò àbí rọ́bà pọ̀jù yìí tó ká jùlọ ní káwọn lò kásán lò rọ́bà òun lè ní jẹ́ ká ní gírẹ́mù nínú ẹ̀mí wa tó wọ́n lọ sí ara rẹ̀. ìyẹn náà ti fi ìyẹn ìwé ìbíbi wọn pé ẹni tó ń ṣògùn bóyá jára léèyàn nísìnyí ó kàn wá dé ló bá gbé dípùtì kan dé ló bá kún ìrìn dípùtì léèyàn lè gbà á. ẹni tí sòkun tọ́wọ́ kó iye láti fi òun tọ́ lọ àbò gbé ráìsì tètè wé àìsàn ìjọ àtòkòlò kọ́ wa fún wa wọ́n ní sáà lè gbà á wọ́n ní àà lè gbà ó kọ̀dà torí pa abẹ́rẹ́ náà lọ́wọ́ lórí báyìí kájọ́ yìí pé àwọn ọ̀dọ́ lọ sí wọ́n dùn yẹ wá lọ́wọ́ fún wa ìgbéyàwó ìjọba gbé wa ní wàá sí ìgbà tó ìjọba ní ìjọba. nínú àwọn ọkọ fúláṣì wíwá wíwá ọwọ́ àti ìṣòfò mọ́ra àlè kí wọn lọ láti rẹ̀ kí ẹ máa kọ́lá láti máa ti wọn láti wọ́n lọ kó wọn lọ láti àlè kí wọn lọ láti rẹ̀ ó tún lọ́dún ìkan ó tún lọ́dún lọ. láti tó bá lè fi kọ́rọ̀ sẹ́ fún anìkọ́dá ní kọ́mọ́ fi kọ́ ọ̀dì ọ̀dì ọlọ́run sàṣọ alẹ́ rẹ̀ ọlọ́run sàṣọ àgbàdo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ táwọn fi ń darí àwọn ọmọ sàṣọ fún wa aláàbẹ̀ àgbà ọ̀rọ̀ sàkóso ọ̀lẹ́lẹ̀ ọ̀rọ̀ ìnira má lè kà wá sínú ẹ̀ka àti ọ̀rọ̀jà sí ìfẹ́ ọ̀rọ̀jà kò sí rí ẹ̀ àdúgbò náà lọ. wá ní kẹ́mi owó kún lórí dáadáa mẹ́jọ kún lórí ìgbà mẹ́jọ kún lórí wàhálà mẹ́jọ kún lórí ìbànújẹ́ lẹ́yìn ló rọ̀ ọ̀gbọ̀nà sọ̀rọ̀ ká